kò sí tó lè gbà lọ́wọ́ wa máa gbà ni títí bíbẹ́ máa wí ìyà tí Yorùbá jẹ́ ó tó gẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa sọ wípé à ń ṣọmọ Nàìjíríà mọ́ orílẹ̀-èdè wa làwa fẹ́. ìkéde tá a kéde nígbà yẹn nínú ìkéde àlàáfíà fún ìran Yorùbá tá a ti bí tá a tún máa bí tí a ó tún máa bí lọ ìkéde tí gbogbo wa ń kéde nìyẹn ìkéde tí gbogbo wa ń kéde nìyẹn tó dẹ̀ jẹ́ wá lójú gún tínú ọlọ́run gan dùn sí wa pé yes ọlọ́run ṣàwá ó ṣàwá káàkiri káàkiri ó wá ń fi ọ̀rọ̀ yẹn sí wa lẹ́nu gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣàwárí Mósè tó ṣàwárí Áárónì tó ṣàwárí Joshua tó ṣàwárí Caleb pé ẹ kéde àlàáfíà ìwé àìsáyà wípé ẹ tú àwọn ènìyàn mi nínú ọlọ́run wá gbé iṣẹ́ ìtùnú yẹn lé àwa kan lọ́wọ́ iṣẹ́ ìtùnú yẹn lé àwọn tí ò sí ìrètí fún mọ́ torí tá bá ń sọ̀rọ̀ pé ìrètí nínú nàìjíríà yorùbá ò ní ìrètí mọ́ ṣùgbọ́n nígbà tọ́lọ́run gbé ọ̀rọ̀ ìtùnú jáde ọ̀rọ̀ ìtùnú yẹ wá ń fún wa ní ìrètí ọ̀rọ̀ ìtùnú yẹ wá ń fún wa ní ìrètí ó wá mú wa dìde lẹ́yọ kọ̀ọ̀kan pé lóòótọ́ mà ni. ìròyìn ayọ̀ lágbéwà ikẹ́ awa bẹ̀rẹ̀ sí í yẹ ọ̀rọ̀ yẹ wò pé lóòótọ́ tí Yorùbá bá máa dúró tá bá wà láyé ara wa lóòótọ́ ogun kò síná kò sómi kò síṣẹ́ kò sálàáfíà kò sí ìfọ̀kànbalẹ̀ kò sáàbò a máa dóyin tán Bíbélì sọ. So, nínú ọ̀rọ̀ rẹ̀ wípé sọ igi di ìwé Matthew orí kejìlá tó kà báyìí wípé sọ igi di rere èso rẹ̀ yóò sì di rere that is fast thirty three sọ igi di rere èso rẹ̀ yóò sì di rere gbogbo wa wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àlàáfíà sí ìran yorùbá à ń sọ̀rọ̀ àlàáfíà sí ìran yorùbá à ń sọ̀rọ̀ àlàáfíà sí ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti sọ ìrètí nù wá ń dìde pé lóòótọ́ àti lódodo mà ni. kí baba akíntóye bá jáde síta wọ́n á gbọ́rọ̀ baba pé lóòótọ́ mà ní we can do it èyí tá a jẹ̀yà ó tún kẹ́ nínú nàìjíríà ètí nàìjíríà fi ògo tí ọlọ́run gbélé wa lọ́wọ́ tó fi pọ́n wa lójú ó tún kẹ́ kẹrẹkẹrẹkẹrẹ àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ń dìde lára wọn ni bàbá mi Michael Ọládìde tẹ́mi máa ń pè ní bàbá àdìtú èdè ìyá mi fún kéyà alájẹ́ dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti dìde tó ń sọ̀rọ̀ àlàáfíà sí ìran Yorùbá tó ń ṣí wa lójú tó ń ṣí wa létí tó ń ṣí wa ní làákàyè pé ọ̀rọ̀ Ọlọ́run pé sọ igi di rere yóò sì di rere eré tàjọ ń sá nìyẹn àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ń gbàgbọ́ pé lóòótọ́ Yorùbá lè kúrò nínú ìgbèkùn Yorùbá lè kúrò nínú ìgbèkùn àwa bẹ̀rẹ̀ sí ń pọ̀ agbo yorùbá wa bẹ̀rẹ̀ sí ń pọ̀ sẹ́ ó bẹ̀rẹ̀ sí ń pọ̀ ṣùgbọ́n lójijì yorùbá jẹun yóò tán tàbí kí n sọ pé a jẹun yóò tán àwa wá bẹ́kùbẹ́kù ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ẹ mọ̀ pé orí ẹni ní jálù. àwa tí ọlọ́run ti sọ wípé ẹ sọ igi di rere yóò sì di rere tí ìrìn àjò Yorùbá ti ń di rere lójijì àwa bẹ̀rẹ̀ sí ń sọ igi di búburú ní fásitì mo kà yẹn náà ni o ó sọ igi di búburú èso rẹ̀ yóò sì burú nítorí nípa èso la fi mọ igi. ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin tí ṣiṣẹ́ ènìyàn búburú yóò ti ṣe lè so rere tí ṣiṣẹ́ búburú bóò ni igi búburú yóò ṣe mú èso rere jáde bóò ni igi rere yóò ṣe mú èso búburú jáde see our life outside ẹ wá ayé wa lóde lójijì yorùbá fara wọn akẹ̀yìn sóhun rere ni bíbélì ṣe sọ nínú ìwé ìwé matthew orí kẹtàlá kai matthew orí kẹtàlá ẹsẹ̀ bí ló ti bẹ̀rẹ̀ twenty five ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fú èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ lójijì ọ̀rọ̀ ìtùnú tá à ń sọ sí ilẹ̀ Yorùbá aṣọ di ọ̀rọ̀ búburú ẹ wá wo program tí oníkálukú wa ń ṣe lénìí èpè níra yìí ìjà níra yìí adẹ̀lá fẹ́ gba òmìnira wa abẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ wọ́n ní wọn àgbẹ́bẹ̀ pé àfi tán bá dàrú pátápátápátá ẹjẹ́ máa béèrè lọ́wọ́ ara wa ṣé igi rere ni mí nínú Yorùbá ṣé èso rere ni mo ni mo ń so fọ́mọ Yorùbá jẹ lọ́wọ́lọ́wọ́ àbí èso búburú ǹjẹ́ ìwà mi tẹ̀lé mú àlàáfíà bá ìran Yorùbá. àbí ìfàsẹ́yìn ìpọ́njú ni ìwà mímú bá Yorùbá ẹ má jẹ́ atara wa jẹ Bíbélì wípé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tàn yín jẹ ara Nàìjíríà ò lè fún wa ní àlàáfíà àwa ìran ọmọ Yorùbá Nàìjíríà ò lè fún wa ní ìrọ̀rùn ògo tọ́lọ́run ti dá mọ́ Nàìjíríà ò lè fún wa tí gbogbo ènìyàn ti mọ̀ tí ojú gbogbo wa ti rí ọ̀nà àbáyọ kan tí ọlọ́run là fún ìran yorùbá láti bọ́ kò nínú ìgbèkùn àwa fúnra wa là ń rẹ nípa àwa fúnra wa là ń rẹ nípa ọ̀nà tó fọ́mọ ẹ̀kọ́ fún fóònù yẹn rẹ̀ àwa fúnra wa là ń rẹ nípa torí kíni torí nígbà tá a sùn ọ̀tá wa ti wá ó ti fún èpò sínú àlèkámà ó ti bá tirẹ̀ lọ àwa bẹ̀rẹ̀ sí ń bára wa fà á ọ̀rọ̀ àlàáfíà ohun tó yẹ kó mú ọ̀rọ̀ àlàáfíà wá ọ̀rọ̀ ìtùnú tí bíbélì wípé ẹ sọ sọ̀rọ̀ ìtùnú sí àwọn ènìyàn mi ó wá di ọ̀rọ̀ ìpọ́njú lóde òní síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá ò tí ì fúnra àwa bẹ̀rẹ̀ sí promote tí ò yẹ ká promote láàrin ara wa ẹ gbẹ́dọ̀ gbà fúnra wa ẹ̀jẹ̀ kóníkálukú máa ṣe títí ẹ̀ lọ́tọ̀ tó bá ti lóhùn O bá bàbá ṣe ẹ filẹ̀ tí bàbá bá ti nínú ẹjẹ́ ó rí bẹ́ẹ̀ ọ̀pá tí máa sọ wípé àápàdé tá a bá gba òmìnira wa tẹ́ ṣé ohun rere máa ń jáde níbi rúdurùdu. ó dẹ̀ yẹ kí Yorùbá ó kíyè sára o ó yẹ kí Yorùbá ó kíyè sára ní àkókò tí Ọlọ́run dìde láti gbà wá ní àkókò tí Ọlọ́run dìde tó ṣí ìwé ìrántí kan wá gbogbo àwa tájọ sọ̀rọ̀ ìtùnú sí àwọn ènìyàn ní àná àwa tá a dìde tá ń fi ọkà àwọn ènìyàn balẹ̀ ní àná a máa kúrò nínú ìpọ́njú very soon ogun ìyà ìpọ́njú máa dókun nínú ilẹ̀ Yorùbá ṣe báwọn náà la jáde lẹ́ni pé àfi tá a bá dàrú pé láyé I will not allow I will not agree mi ò ní. olè ti wọ́ ti fún èkó sí ọlọ́run tó sọ wípé ẹ tu àwọn ènìyàn mi nínú ẹ̀mẹ́ ó tún rìpítì ẹ̀gẹ́ tu àwọn ènìyàn mi nínú ó ní ẹ sọ̀rọ̀ ìtùnú sí Jerusalem ẹ sọ̀rọ̀ ìtùnú sí Yorùbá àwa tá a dìde lánàá àwa ti sọ̀rọ̀ ìtùnú sí ìran Yorùbá lánàá tá a fi wọ́n lọ́kàn balẹ̀ ẹjẹ́ abira wa léèrè ṣe àtúnṣọ̀rọ̀ ìtùnú tí wọ́n mọ́ ṣé ọ̀rọ̀ tá à ń sọ lénìí ṣé ọ̀rọ̀ ìtùnú ni ṣé ìṣe wa lénìí ṣó mú ìtùnú bá ìran Yorùbá àti ráwọn àgbààgbà tó ti pè lénìí tá a máa sọ̀rọ̀ lọ tá a bú sẹ́kú gbà pé ìrètí ẹyọkan tó kù táwọn dúró dè lójú wọn rèé káwọn náà tiẹ̀ bá wọn wọnú yorùbá nation orílẹ̀-èdè títí wa táwọn dẹ̀ ti nígbàgbọ́ bẹ́ẹ̀ dẹ̀ rèé ohun tó dájú náà ni ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí ẹ̀bẹ̀ tí àwa ń bẹ̀ kìí ṣe pé àwa náà ò rí nǹkan bínú ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ká má sọ ìrìn àjò ogójì ọjọ́ di ogójì ọdún mọ́ Yorùbá lọ́wọ́ la fi ń fara dá ọ̀pọ̀lọpọ̀ nígbà tí bàbá eighty seventy ya eighty ya seventy bá jáde síta pé gbogbo èyí tẹ́ ń pa wọ́n láyọ̀ tẹ́lẹ̀ tẹ́ ń múnú wọn dùn ìbànújẹ́ ló kù ń kó bá wọn lóde òní màá ní màá kí ló ṣẹlẹ̀ á ní ìrètí wọn náà lẹ̀ ń dáná sun lọ́wọ́. ń dáná sun lọ́wọ́. ìgbẹ̀yìn lójú ẹ̀san ákẹ́ o gbogbo àṣebàjẹ́ ẹ̀san máa ń bọ̀ táwọn bàbá yìí táwọn bàbá yẹn àwọn ìyá yẹn bá fi irun fífún wọn tó fi ṣépè fọ́pọ̀lọpọ̀ nínú wa pẹ̀lú ìwà tá à ń wú lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò ní bí o ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé generation tí wọ́n àti ìbí là ń kó sínú ìparun lọ́wọ́ ẹ̀já jọ bí ara wa léèrè kí ló fogun kí ló fọ̀tẹ̀ kí ló fàjà kí là ń jà lé lórí aláàfẹ́ gba òmìnira kí ló dé ta fi fẹ́ sọ òmìnira dómìnira mọ́ ìran Yorùbá lọ́wọ́ kí ló dé irọ́ kọ́ náà fi pilẹ̀ àwọn tó pilẹ̀ ẹ̀ mú lọ́kùnkúndùn wọ́n pilẹ̀ dáadáa wọ́n bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tán sùn ọ̀tá wọn wá ó fún èpò sínú àlìkámà bá tirẹ̀ lọ nígbà tí yorùbá ò fúnra nígbà tí yorùbá ò tí ò tí ò fọkàn sí tó yẹ ká fọkàn sí ọ̀tá wá ó fún èpò sínú àlìkámà ló bá bá tirẹ̀ lọ. Eh. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ìkóríta tó yẹ kí Yorùbá ti dojú ogun kọ ara wọn rèé nínú ìwé ọgbọ́n àwọn Yorùbá láti ìrìkà tá ń pè ní ìwé òwe Yorùbá dictionary Yorùbá wípé orí lẹ́jà tí ń bàjẹ́ kí ló dé tí Yorùbá dẹ̀ fẹ́ kí òwe yóò ṣẹ mọ́ wọn lára kí ló dé bàbá kan tiẹ̀ sọ lẹ́nìí mo dẹ̀ jókòó mo dẹ̀ ronú lọ Yorùbá nation di Man U and Man City. Man U Man City tàbí Chelsea Arsenal asọ́dẹ́mọ́ yìí o àti Arsenal ètò yẹ kájọ wà lọ́dọ̀ lọ́nà kan ká dojú tukọ̀ ọ̀tá àwa pẹ́ra wa yẹlẹyẹlẹ àwa ń dojú ìjà kọra wa nígbà tí ọmọ Yorùbá sùn ọ̀tá rẹ̀ wá ó fún èèpo sínú àlìkámà tàbí kí n sọ wípé nígbà tí Yorùbá wá nígbà tí Yorùbá sùn àwọn ọmọ àlè Yorùbá wá wọ́n fún èèpo sínú àlìkámà Yorùbá wọ́n wá dúró lókèrè wọ́n wá ń wọ ẹlẹ́yà Yorùbá ẹ mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ wọ́n fi wá ṣẹlẹ́yà ṣáá ọ̀pọ̀ àníṣe rẹ̀ mo ti sọ pé wọn àwọn àníbí rè àwọn tó ti sọ wípé nígbà tá a bẹ̀rẹ̀ ẹ̀ pé tó bá máa pé oṣù kan máa rẹ̀ wọ́n tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kó rẹ̀ wá lóṣù kan pé tó bá máa kóṣù méjì á rẹ̀ wọ́n ọlọ́run òjò rẹ̀ yín oṣù mẹ́ta kò rẹ̀ oṣù mẹ́rin kò rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún kìíní ọdún kejì ó wá dé ó kù tíntín ó kù bẹ́lẹ́ já àṣeyọrí yín àwa dojú ìjà kọ ara wa èyí tó yẹ káwọn ọmọ Yorùbá ká dúró ká béèrè lọ́wọ́ àwọn adarí yẹ pé kí ló fa ìjà kí ló fa ìbínú àwa pera wa sọ́nà méjì àwọn kan tẹ̀lé bí bá ń dojú ọ̀rọ̀ kóra wa ọ̀rọ̀ kò bá kù gbé ọ̀rọ̀ tí ò yẹ kọ́ ọmọlúàbí máa sọ sí ara wọn àdékòra wa lọ́mọlúàbí. gbogbo wa wá sọra wa dídá gboru àwa ó wá dogun àrélù àjálù ó wá di fọpọmọyọ yánpanyánrin ọmọ Yorùbá òde nítìjú ọmọ Yorùbá ò nítìjú mọ́ o àdẹ̀ ń pera wa lọ́mọlúàbí ìwà ọmọlúàbí ò tẹ̀wọ̀n lára wa mọ́ èyí tó yẹ kájọ dúró ká bi àwọn àgbààgbà yẹn léèrè I repeat it again àti bàbá bọ́. my people, na the video na una new watch finish so una see wetin happen for inside the video all of my people, i go like to end the video for you. make una let me know